والصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته فضيلة الشيخ محمد صالح المنجد حفظه الله ورعاه أبيلون وباني تبرك يوبا وكيس و... على بيان رسل الله lérí àlàyé táwọn òjíṣẹ́ ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ràn ọlọ́run o báyìí ni ẹ ṣe fẹ́ràn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ìpele ẹlẹ́ẹ̀kẹta alladhina yudhhiruna mahabbatallah àwọn tí wọ́n ń ṣàfihàn wípé àwọn fẹ́ràn ọlọ́run ọba subhanahu wa ta'ala wa yusi'una fi dhalik wọ́n sọnù látàrẹ àwọn ìpele ẹlẹ́ẹ̀kẹta yìí humul mushrikun àwọn ni ẹlẹ́bọ̀ọ́ ẹ̀rí pa àwọn ẹlẹ́bọ àwọn náà gbà wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ń bẹ ọlọ́run ọba ní wala in sa'altahum man khalaqa as-samawati wal ard la yaquluna Allah bẹ́ẹ̀ bá fi lè gbéta lọ́dá sánmà àtìlẹ̀ wọn lọ́lọ́ náà ni wọ́n gbà pé ọlọ́run ọba ń bẹ ṣùgbọ́n wọ́n gbà pé ọlọ́run ọba yìí ah, ọba tó bù háyà ni tayọ ẹni téèyàn lè lọ́ mọ́ bá directly agbúdọ̀ láwọn ọlọ́run kéékèèké ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́hún bí wọ́n ṣe bàbàrà ẹ̀ lẹ́mìí ó tayọ káwá máa pe ọlọ́hún láti bo síbo àwọn wàsáìt ló gbúdọ̀ wà àwọn wàsáìt yẹn ni ó máa sún yàn mọ́ ọlọ́hún àdúrà tí yàn bá ṣe àwọn ni ó máa gbé dọ́dọ̀ ọlọ́hún wọn ni ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa òòsà táwọn ń sìn yìí o àwọn òòsà dédé máa sìn wọn bí kì í ṣe pé káwọn òòsà yìí ó lè sún àwọn ọmọ ọlọ́hún pẹ́kípẹ́kí wọ́n mọ̀ pọ́lọ́hún wa ṣùgbọ́n ìfẹ́ àti bíbàbàrà ọlọ́run yẹn lẹ́mìí wọn wọ́n gbà yí pé èèyàn tún gbọ́dọ̀ lọ́lọ́run kéékèèké akéré sí ká máa fèsì ọlọ́run tó tóbi fàdọ́lù wọ àdọ́lù wọ́n sì sọnù wọ́n sì ṣe àwọn èèyàn lọ́nà. ìpín ẹlẹ́ẹ̀kejì umulatina yudhihiruna mahabbatillahi ala jahalin aw bi àwọn tó máa ń ṣàfihàn pé nífẹ̀ẹ́ ọlọ́run lórí àìmọ̀kan ẹlòmíì lè sàdédé dúró ó ní òun fẹ́ lọ mọ òun bọ̀ra òun lẹ̀ ní òwò òun mọ̀ fara yílẹ̀ lórí lórí àpáta òun dúpẹ́ fọlọ́hún òun tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́hún òun fi yẹpẹrẹ ara òun fún ọlọ́hún àwọn nǹkan tí ọlọ́hún ọba subhanahu wa ta'ala tí ò sọ pé èèyàn fi nífẹ̀ẹ́ ọlọ́hún wọn a máa ṣàfihàn yìí láti sọ pé àwọn nífẹ̀ẹ́ ọlọ́hún bákan náà irú àwọn tí wọ́n ń ṣe léyìí umul mutashaddidur fi din anabi sallallahu alayhi wa sallam anabi ni la hadrata la salata bi hadrati ta'am wala huwa yudafi'uhu wal akhbathan òjíṣẹ́ ọlọ́run ọba ní kò sírun o fún ẹni tí oúnjẹ ti délẹ̀ báyìí ó wá dìde wuyà ó lọ kírun wọ́n ti gbóúnjẹ kalẹ̀ báyìí ó ti sinwọ́ ó ti bu òkèlè alákọ̀ọ́kọ́ níbi oúnjẹ wọ́n bá gbé kàámà mọ́kálásì ó sì fi oúnjẹ yẹn lẹ̀ ó wà lọ kírun anábìíní lásọ̀lá àtàlà anábìíní kò nírun nafiyu ń bẹ̀ yẹn nafiyu kamali àwọn nafiyu siha nafiyu kamali ó nírun ṣùgbọ́n irun yẹn ládàárín ẹ̀ ò lè kún nítorí wípé ọkàn rẹ̀ ò ní wà níbi irun yẹn ibi ó ń jẹun ọlọ́kàn rẹ̀ ó wà gé tètè kírun kí n lè padà lọ jẹun jẹ ìdí ẹ̀ta náà sọ pé láàsọ látàlá kò ní irun torí pé ọkàn rẹ̀ ò ní kùsù ò ní wà níbi irun rẹ̀ yẹn láàdá tó pọ̀ ni ó sọnù mọ́ lọ́wọ́ kó jẹun jẹun tán tó bá jẹ tán wà lọ kírun eléyìí kò túmọ̀ sí wípé wọ́n pèrún lọ́sẹ̀ ló gbómi àmàlà kaná ìyẹn kọ́ là ń sọ o ṣùgbọ́n ẹni tó ṣe wípé òun ti fẹ́ máa jẹ ó ti bò kiri kan báyìí wọ́n bá ṣe kà á mà kó jẹ oúnjẹ yẹn tán kọ́kàn rẹ̀ ó lè papọ̀ sí irun tó fẹ́ lọ kí ẹlòmíì ọ̀wọ́ á wò ó pé à kí ni ń jẹ bẹ́ẹ̀ nínú oúnjẹ àtọ́lọ́n èwo la nífẹ̀ẹ́ sí jù jẹ́mọ́ náà òun ọ̀lọ́kírun ẹ rí i pé ó ṣàfihàn ìfẹ́ òun ṣùgbọ́n bí ghairi ilmi bí ghairi ilmi ta ló nífẹ̀ẹ́ ọlọ́run tá nàbí sallallahu alaihi wasallam ànábì ní la salata bi hadrati at-ta'am wala huwa yudafi'uhu al-akhbatha abẹ́ ń tó ṣe wípé ìtọ̀ ń gbọ̀n ìgbẹ́ ń gbọ̀n ó wá mú mára lórí irun kò fẹ́ já ọlọ́run tóbi kọjá kéèyàn máa járun níwájú ọlọ́run ó sì ń fún gbẹ̀mọ́dì ẹ̀rí bọ́kàn rẹ̀ ò ní wà níbi ìrun yẹn náà àwọn àfáà ní ìlà tó wà ń bẹ̀ yẹn ni wípé torí pé adamul khushu wà ń ṣẹ̀gáàlù alqalb ọkàn ní sí níbi ìrun yẹn nàdá mi sọ pé la tọ́wọ́ wá jẹ́ pálá ìmọ̀ kan ẹ̀rí pálá ìmọ̀ kan yẹn yóò kò ní jẹun yẹn yóò lọ kírun yẹn pẹ̀lú àníyàn òun nífẹ̀ẹ́ ọlọ́run ju oúnjẹ lọ tó bá wá ń kírun ọkàn wọn máa lọ bí oúnjẹ wọn ọlọ́mọdé ọlọ́mọdé ẹran òde mi oúnjẹ kí n tó kírun tán ọlọ́ ọkàn ò ní sí ibi ẹ̀rù yẹn. ìdán àwọn ìṣesí báyìí náà pọ̀ láwùjọ wa lẹ́nu ẹlòmíì ó máa ṣàfihàn pé òun nífẹ̀ẹ́ ọlọ́run aláìjẹ́hẹ́lẹ́n lórí àyèmọ̀ká so àwọn tó ṣe déédéé òun làwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala. ala rasulillah gẹ́gẹ́ báwọn ṣe ṣàlàyé bá a ṣe máa nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ọba sọ nínú alukoran gẹ́gẹ́ bá sọ fún aṣáájú wípé abdullahi ibn shaitan rajim ọlọ́run in kuntum tuhibbuna allaha fattabi'un ọlọ́run rẹ̀ ànábì sọ fún wa tó bá lóòótọ́ lẹ́lẹ́ ní tànàbí bá ti sọ yuhibbukumullah ìgbà yẹn lọ́wọ́ bó nífẹ̀ẹ́ yìí àwọn èèyàn mi ń bẹ tán bá láwọn ń sàṣìkiri la ilaha illallah láàyè mọ ìjára wọn lọ́bẹ̀ láyà ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ní sẹ́sàgídéṣàn o mọ ìjára wọn mọ àfiná sára láì sọ oníṣàgò tí ẹ bá wá dìde bẹ́ẹ̀ náà wọn ò ní ìfẹ́ ọlọ́run ló débẹ̀ àkúwà la ilaha illallah òun ló débẹ̀ tẹlifíwọ́n máa máa kíná bẹnu láì sí Ṣàngó tẹ bá bi léèrè ẹlẹ́mìnà kò láàyè láàyè tẹ́mi ó gbé tẹ bá bi léèrè yóò ní ìfẹ́ ọlọ́run náà ló ṣe kí ni o ló dé bẹ́ẹ̀ mahabbatullah ala jahali lórí àyè màkàní in kuntum tuhibbuna Allah fattabi'uni anabi gbé la ilaha illallah ti wọ́n fọwọ́ gbáyà abẹ́mi gbá anabi lórí la ilaha illallah ta ló tún ní mọ̀ ń pa ntí láìláìláìlá ò jẹ́ tó tún ànábì sallallahu alaihi wa sallam ta ló mọ ọlá tó ń bẹ fún láìláìláìlá tó tún ànábì sallallahu alaihi wa sallam èdè tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ aláwọn nífẹ̀ẹ́ ọlọ́run lórí àyèmọ̀ kan tí kò sì sákọọ́lẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ló fi gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run wal jamaa àwọn ahlu sunna wal jamaa àwa ahlu sunna wal jamaa tá a gbàgbọ́ yé wa lórí mafhumu salaf àwa la nífẹ̀ẹ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala torí pé a nífẹ̀ẹ́ rẹ̀ ala hadiyi nabawi níbà musila na anabi sallallahu alayhi wa alayhi wa sallam irú ìfẹ́ báyìí o máa lórí dídàgbàsókè yìí máa ní bákan náà wal khawfu minhu a ó sì máa bẹ̀rù ọlọ́run ọba náà ìbẹ̀rù ọlọ́run ọba ó yàtọ̀ sí ìbẹ̀rù tí à ń bẹ̀rù ẹranko búburú tó lè pààyàn jẹ torí pé al ìbẹ̀rù nau'an ìpín méjì ló kún sí al-khawfu ìbẹ̀rù kan bẹ tó pé àdámọ́ ni téèyàn bá ìbẹ̀rù àdámọ́ ọlọ́run ò lè báyàn wí lórí ẹ̀ èèyàn ò lè ṣe ọlọ́run lórí ẹ̀ mọ́sálán bíyàn bá rí kìnìún kan tó yọ lọ́ọ̀kan ẹ̀rọ báyàn abẹ́rù ní báyàn ẹ̀rọ báyàn alkhawfu náà nìyẹn sáwọn àtọ́kọ́ yẹn ti ṣe ṣíríkù torí kó ti bẹ̀rù kìnìún lẹ́yìn ọlọ́run wal khawfu naw'un min anwa'il ibada ìran kan ni alkhawfu jẹ́ nínú àníwáwò mádá àníwáwò lẹ́gbẹ̀bàdà walladina amanu ashaddu hubban lillah ti mahabba ni wala takhafuhum wa khafuni ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn o èmi ọlọ́run ni ẹ bẹ̀rù ọlọ́run ṣe náfúyù ó kọ̀ fún wa àgùdọ̀ bẹ̀rù kankan mi lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n ṣé bíi tírélà tí bírèkì ẹ̀ já ni tí ń bọ̀ lọ́gàngàn yẹn ẹ̀rọ báyà abẹ́rù ní báyà ẹrù eyín khawfu tọ̀bíì nìyẹn gẹ́gẹ́ bí anabi musa aleyhi salatu wa salam gbàtọ́ lọ́wọ́ bá ní kọ́ lọ́ọ́ bá fìrọ̀ ó ní an yaqtulun mò ń bẹ̀rù kí fìrọ̀ ni wọ́n á lọ pa mí anabi musa ti ṣe ṣírí kù khawfu tọ̀bíì la yulamu alayhi wọn ìbúyàn lórí èyàn ṣùgbọ́n káwọ́fù òun náà ni bí o ṣe ń bẹ̀rù àjẹ́ bó ṣe ń bẹ̀rù oṣó káwọ́fù èyàn káwọ́fù ìbàdà ni káwọ́fù ìbàdà ah agbọ́dọ̀ kókítà agbọ́dọ̀ kéde ọgbọ́dọ̀ jùbà káwọ́fù ìbàdà ó nìyẹn torí pé onígbàgbọ́ pé yẹ dúró wọ̀yànfà onígbàgbọ́ pé ó lè yí kádàrá ó lè yí padà kódà ntọ́lọ́mbá ni yóò ṣẹlẹ̀ gbangba mi ó lè yí padà kó má ṣẹlẹ̀ làwọn afá mi ò fi sọ wípé bẹ́ẹ̀ bá ń ṣàdúrà àdúrà wo ló ń ṣe ààrẹ sọ ọmọ ọ̀pá àdúrà tó ń ṣe kò sùpá kankan àkàṣà ń bẹ lọ́nà kó o lè dọ́dọ̀ ọlọ́run kí ló dé àwọn kan bẹ tẹ́ pé wọn ò ní jọ́ dọ́dọ̀ ọlọ́run ó dìbò bá fa iye ẹ̀dà di ọ̀pá rẹ̀ kó tó dọ́dọ̀ ọlọ́run subhanallah ní táwọn ènìyàn ń sọ nípa ọlọ́run ọ̀rọ̀ tó tóbi ni o. tí wọn bá lọ túbá sanaktubu ma qalu torí pé dẹ́n sọ ni pọ́lọ̀ wọn ọba ọba tí ọba ọ̀lẹ́ ni àwọn èèyàn kan lè blọ́ọ̀kì nǹkan kan tí ò ní dọ́dọ̀ ẹ̀ ẹ júwe ọlọ́run pẹ̀lú àyìnbá kan pé kò nímọ̀ nípa ọgbọ̀n kan tí ń ṣe ọlọ́run ti sọ pé kó o tó máa fa kádùá rẹ̀ ó bá lè gbà so alikawfu yẹn kawfu ibada là ń sọ kawfu ibada ọlọ́run subhanahu wa ta'ala oníkàlà gbúdọ̀ máa bẹ̀rù kí ni túmọ̀ bíbẹ̀rù ọlọ́run ni wípé ọkàn ò balẹ̀ kò sí tọ́lọ́run ò lè ṣe láàrin káàdì tó káyà kawfu yẹn ni bẹ́ẹ̀ yẹn bá ń kírun òkè ìṣáyẹ̀ ọlọ́sùn lálẹ́ mẹ́jọ yẹ ọ lẹ́nu bọ́lọ̀ ń bá pé bí ṣe ṣe dé ó lè jẹ́ pé ní sọ́ọ̀tì ló jí sí láàárọ̀ la èèyàn jẹ́ mùsùlùmí lẹ́ni ó lè lọ lákòdì kèfèrí ọba àṣẹ yóò wò ni asọ́bí kùlóbù lè ibad bayna asọ́bí rahman yuqallibu kayfa yasha ẹ̀mí àwọn ẹ̀dá lórí ìka ọlọ́run báyìí lọ́wọ́ bó bá ṣe wù ní ṣe máa yí so al èyàn máa bẹ̀rù lórí fàálù lima yuridu ọlọ́run ọba èyàn máa bẹ̀rù èyàn ní fọkànbalẹ̀ hada khawful ibada èyàn ò ní máa fọkànbalẹ̀ lórí ìtọ́lọ́run ọba ṣe ìdí ni tó fi jẹ́ wípé àwọn àfa kọ́ púpọ̀ pé bí èèyàn bá ń ṣàdúà bainal khawf war raja' bayna al-khawf wa ar-raja làáfà fi kún pé wal-khawfu minhu wa raja'uhu méjèèjì ó gbúdọ̀ bára wọn rìn bá a ṣe ń páyà pé àmọ́ tọ́lọ́hún ó ṣe á tún mọ́ lágbìyèlé pé à kí ni mo ṣe fọ́lọ́hún tó lè ṣe mí báyìí inṣàlá mo lágbìyèlé pé ọlọ́run ọba yóò jẹ́ kí n tán lórí dáadáa àrọ̀já ọlọ́run tó fẹ́ bẹ́ẹ̀ náà bainal khawf war ìdí ọ̀kan náà àwọn àfa wọ́n ní anabi yusuf alayhi salatu wa salam òní sa'ala min allahi asijina fa'ata walaw sa'alahu la'afiya la'atiyanna anabi yusuf ó ní ọlọ́run asijinu ahabu ilayya mimma yad'unani ilay kí n wà ọtẹ́ mi lọ́rùn tuntun pè sí lọ́lọ́run a sì bọ́ gbà náà pé bóyá tó bá sọ pé ọlọ́run má jẹun wẹ̀ wọ́n ni ó súnmọ́ kọ́ má wẹ̀ wọ́n náà ṣèdí ni tó fi jẹ́ wípé àwọn nǹkan téèyàn ó máa sọ lẹ́nu òun làfáà fi mú wálẹ̀ kẹta pé wà husnu dhanni bi kéèyàn máa ní èrò dáadáa síwájú ọlọ́run bẹ́ẹ̀ mọ̀ náà òun òun kàn wálé kí òun lè ní mọ̀ntàn oríyàn ti dọ́ta so òdọ́nì àbí kó o máa láníyàn burú síra rẹ àbí kó o máa ní sọmọ ìyá rẹ so gbogbo àwọn nǹkan wọ̀nyí a'malul qulub àwọn iṣẹ́ ọkàn ni tó sì máa nílapa nínú òṣèṣì àti ìhùwàsí yẹn al-khawfu war-raja bẹ́ẹ̀ yẹn ṣe máa ń bẹ lọ́nà a máa bẹ lọ́hùn àfọkànbalẹ̀ alágbèyẹlẹ nínú ẹ̀pẹ́ tá à ṣe àwa ni máa ṣe dàkíní ẹ̀rọ ó tún mú àbàwá wípé ọba ṣe yóò wúlọ lọ bí ọba ṣe ọlọ́pàá wọ̀ lábẹ́ fi mú abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ gbogbo tọ́lọ̀ ń ṣe fún wa tí ń jẹ́ dùnú fún wa ọlọ́mọdé ọ̀pọ̀ àdìbànújẹ́ fún wa rahmatika ya arhamar rahimin eléyìí ni ìṣesí àwọn olùbẹ̀rù ọlọ́run ìtẹ́ẹ̀fì lè mọ̀ wípé àmì lílẹ̀ ìgbàgbọ́ ó ń bẹ lára ẹnìkan bó ti wulẹ̀ ká máa pariwo ẹ̀ tó tí bá ń sọ̀rọ̀ pé ọlọ́run mo rò pé mo rò pé òjò yìí kò ní dáwọ́ dúró ni <laughs> bójú wọn bá dáwọ́ dúró àásùbáwá náà sì jẹ́ wájú rẹ o ọlọ́run ní bá fún bójú ilẹ̀ kókó rẹ̀ ń wò lé ẹnu tó ti sọ yẹn pẹ̀lú ìpìlẹ̀ tí wọ́n ti ní ó ti mọ ibi tó fi irú ẹni yẹn sí kódà kò sí wípé kẹrùngbọ̀n rẹ̀ ọmọ gbálẹ̀ tí sòkòtò lòdó lójú ọ̀rọ̀ tó sọ̀hún ó ti mọ mọ́bdáwò ibi tó wà nínú ìpín àkídà àfáà kan wọ́n ń ṣe nìka nìka yẹn náà ló ètò ọlọ́run mo wà ń bẹ̀ náà àwọn àti ìfọ́ àwọn ìfọ́ àkọ́kọ́ náà wà ń bẹ̀ wọ́n wá ní ẹni tí ó ṣe akéde nìka pé àfáà yẹn ó fẹ́ dé kò tí ì dé wúyẹn sáà ń ṣe gbogbo ètò wọn retí kó dé ìgbà tí ó sì dé ilẹ̀ rọ gbogbo ìdókòdà dé gbada ń wọ́ lẹ́yìn wọn kò tẹ̀lé lẹ́yìn gbogbo nígbà tó dé wà tó wá fẹ́ máa sọ̀rọ̀ òjò wá sú so owó yẹn wá sọ pé ah, àfa ẹ tètè àwọn ọmọ kan sáà kọ́kọ́ ń já kéwú wọn sáà ń já wọn yẹn ni ìkan ah, ṣe kí àtórí òjò kankan ọwọ́ agbọ́rọ̀ yẹn ni pé kí ni wọ́n sọ ẹ ẹ máa já ẹ máa já kéwú lọ àwọn ò lè wà ń bì kò ní rọ àá ṣetán nígbà bá tún lọ tá a bá délé a nìtọ́ ọlọ́run rọ òjò yẹn o bí ṣe sọ náà ni ó ní ọkọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ni pé níjẹta tá à ń bẹ níbi ní anakunle àpẹ òjò sú àbí òjò sú ọ̀dọ̀ ẹ̀ kí la sọ ẹni ò ní rọ sọ̀rọ̀ mo á sọ fẹ́ nìkan mo ní jẹ́ ká wá ibi tí a lè dúró sí ó rí mo ní àwùjọ lè yọrọ ntọ́lọ́wọ́n bá fẹ́ rọ̀ gan pẹ̀lú ntọ́ sọ yìí inshàlá lórí ọ̀rọ̀ jàjà wábì kan tí inú skul wa níbẹ̀ orí fídì sọ pé àwọn skul tí wọn ò tí ì parí bọ́ bá dúbẹ̀ gan òjò òjò bá dé gan òjò ọmọ pààyàn torí gbogbo àwọn páànù rẹ o subhanallah ọlọ́run bọba alágbára òjò yẹn ọkàn yá gbogbo súsù yẹn bá ká ọba ká lọ lójú sọmọ àyàwó rẹ wọ́n máa sọ bẹ́ẹ̀ lọ wọ́n máa sọ bẹ́ẹ̀ lọ tán a náà tó máa pẹ́ ẹ wojú sáma àṣé ọwọ́ tó lọ mú wá bó ṣe atẹ́gùn lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ ibi tẹ́ǹtì táàfà yẹn wà lè òkìní yẹn ọkọ̀ gbé ọgbé tẹ́ǹtì ọkọ̀ yọ òkìní tẹ́ǹtì ọkọ̀ yọ tẹ́ǹtì yẹn ọkọ̀ yọ eré ẹ̀ àfẹ́sẹ̀ sùdọ̀ ọ̀nà sákúrò mẹ́ẹ̀ atẹ́gùn yẹn kọ́ da gbogbo tẹ́ǹtì yẹn rú ná tí ó ní kálukú kò sẹ́ni tó lè dúró bẹ́ẹ̀ òjò yẹn wá bẹ̀rẹ̀ tó ní kálukú inú òjò ló ní kálukú fi kúrò bẹ́ẹ̀ akíru ọ̀wá so lẹ́nìkan wá sọ pé ká lọ bá bàbá yàwó àti bàbá ọkọ kó sí inú kíláàsì báyìí dàpọ̀ ẹ̀já so kíní yóò so wọn ò sọ akíru báyìí o èmi àti ọ̀kan wà láṣẹ àlọ́ bá wọn ẹ̀dá kò wọn ì sọ akíru o ẹ̀sẹ̀ àjà so láàyè sẹ wàá sọ àkìlò nù nù classroom àwa bíi mẹ́rin kala sádùn òbí kala àwọn èèyàn ti ń jẹun lọ láì ti sọ àkìlò àfọwọn àmọ́ ibi tó gbà lọ máa tọ́ báyẹn ò nìyẹn sí mo ní sí sọ́wárò àbí ọ̀rọ̀ mo ní bọ́lá ọ̀bà fẹ́ rọ̀ gan bó ṣe sọ yẹn àwọn ẹni ọlọ́run olùbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ni lọ́ọ̀fù ọ̀rọ̀ jà àwọn ò ní sọ jásímọ́ tó ń ti pé wọ́n ní kàrámà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n bẹ́yìn náà wà bẹ́yìn anabi sallallahu alayhi wa sallam anabi ní ọ̀kan nabiyyun min anbiya'illah ọ̀kan nínú àwọn anabi ọlọ́run ó lọ jagun ìgbà tó wá fẹ́ wọ ìlú tó ti fẹ́ lọ jagun yìí òòrùn ti fẹ́ wá wọ̀ tó bá sì délùú tó ń lọ yìí tóòrùn bá ti lè wọ̀ ilẹ̀ ó ti ṣú ilẹ̀ tí ó sì tójú èèyàn ṣú èèyàn máa rìn ibi tó ti fẹ́ lọ jagun tílẹ̀ ṣú tó débẹ̀ wọ́n ò lè kápá wọn torí báwọn ará abẹ mọ inú ìlú wọn ànábì ọlọ́run yìí wá ní ó wá gbójú sókè ó wá wo ọ̀run ó ní ya Shams ìwọ ọ̀run innaki ma'mura wa nahnu ma'murun ìwọ ọ̀run ọlọ́run òun ló láṣẹ o ọlọ́run yìí náà ló pa náà láṣẹ fahbisa alayna Allahumma ó wá ní ìrẹ̀ ọlọ́run ẹ̀kbísà àlẹ́yìn ọlọ́run báwa mú òrùn yẹn dúró kọ́mọ wọ̀ ju bó ṣe wà náà lọ kó dúró bẹ́ẹ̀ títí tá a fi parí gbogbo kan tí tá a fẹ́ ṣe ẹ má gbàgbé ní Allahumma ó pe ọlọ́run ìwọ oòrùn innaki ma'mura ọlọ́run ló pa ọ́ láṣẹ yìí tó ń ṣe yìí náà ẹ wo gbólóhùn tóun fi sọ̀rọ̀ kò sọ wípé oòrùn ah ọmọ bàjẹ́ o kò sọ bẹ́ẹ̀ òun ò sọ bẹ́ẹ̀ ọlọ́run ló bẹ̀ ọlọ́run sì mú oòrùn yẹn dúró títí títọ́ fi jagun tán fi ṣẹ́gun oòrùn ò sì wọ̀ àfọwà ahmed bin hanbal rahimahullah rahmatan wasi'a ẹnìkan lọ bá wọn ẹnìyẹn ní ìyá òun kanat muqada kò lè dìde ńlẹ̀ fún ààrẹ láti fún ọdún tó ti pẹ́ òun wá bá rẹ̀ ahmed bin hanbal bóun ṣàdúrà kí yẹ òun wọlé àlàáfíà gbàdẹ́ni dọ́dọ̀ ahmed bin habal imam ahmed bin habal ni bi ha àwa tó wá bá gan abùkátà sádùá ju yára lọ inú ọkùnrin wa bàjẹ́ ẹni tí a kan ah, ta ti jáde ti ti ni yóò fi délé ni. ọ pàdé ìyá yẹn lọ́nà tí ń bọ̀ wá pàdé ń gbà yá kí ló ẹ ti gbádùn ní òun kà sáà rí i pé òun dìde náà ara òun yá ẹ wo Imam Muhammadu bin Hanbal bẹ́ẹ̀ ni yẹn ṣe lọ ló ti bẹ̀ lọ tó bá yẹ pé tòní ni wọ́n gbé sanbọ̀dù síta ni wọ́n lọ anọ́ọ̀sì lórí rédíò Imam Ahmad bin Hanbal máa ma lé ẹni yẹ kẹ́ni ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí àwọn sálàfù kan ṣe máa ṣe nìyẹn ọba sì sọ ń gbà mí náà ó lè má rí bẹ́ẹ̀ kàrọ́ ọmọ ni ló jẹ́ kí bayna al-khawf war-raja òun ni ṣùgbọ́n yà tẹ́wọ́ àdúrà tá a ṣe fún ọ yìí tó bá yẹ pé lẹ́kọ̀ọ́ ni ten thousand la máa ń gbà lọ́wọ́ yẹn tó bá jẹ́ Àbújá fifteen ṣùgbọ́n látara bọ́rọ̀ ajé ṣeré lákùrẹ́ yìí <laughs> lọ́ọ́ seven thousand naira wa a ṣe fẹ́ nìkan kọ́ mọ́ gbà yìí abalọ́ àwọn àbá tó bí wà ní yọ wàásà dàgbò gbé yín lẹ́ẹ̀dí tí bá lọ sa seven thousand ẹ ṣàjọ ẹkọ fún tó bá ti dà kó dà yọ bẹ̀rẹ̀ kó túbọ̀ kọ àlìjànú yọ mọ̀ ọ̀rọ̀ lé ọ lórí wọ̀ya sákísákísákí àbíkí àmì wọ̀ya jákàjákàjákà nígbà bá ń sọ̀rọ̀ jákàjákà náà àlámọ̀rí ìgbésí ayé rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ìgbésí ayé àìmọ̀ kan lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé ẹlòmíì ò sì ṣetán àti fẹ́ mà bẹ́ẹ̀ sọ fún gan ní tí ń fẹ́ náà nù nasalulọ asalama watawakul alayhi ninu awon amalu kulub ona ni keyan o gbara le olohun subhanahu wa ta'ala wa ridho bi keyan o si yonusi si olohun wa bi qada'ihi awon tolohun ba da lejo keyan o yonu wa shukru la keyan o ma dupe fọlohun keyan mo ro pe dara kan kire o keyan ma dupe o ẹnu bẹ́yàn ṣe jókòó kan ní bó bí ìyọba lálàáfíà jẹ̀mọ́ kò síbò ṣe jò tí ó tẹ̀ ọ́ lọ́rùn kò síbò ṣe jò tí ó ṣe kíni o tí ó tẹ̀ ọ́ lọ́rùn ìyá kan èmi àti ẹjọ́ jókòó nínú Ramadan ó múra tó kọjá yìí nínú plane tí a kẹ́ nínú plane tí a máa pè é gbẹ́ sí ara ìyá yìí ò gbádùn kò sí nǹkan kan tí wọ́n fún kódà èyí tó fagídí jẹ òbí bíi kí pléènì yẹn láàrin kádìjú káyà kó débi tí ń lọ ni kò sí jókòó bọ́ bá tún nàró yóò tún jókòó yóò tún sẹ́gbẹ́ yóò tún ṣe báyìí kò gbádùn rárá ibẹ̀ ẹlòmíì sì ti ń tèkì bí yọ̀gá ní ti ń yàrá rẹ̀ ní ti ń yàrá rẹ̀ ká lè mọ̀ pé ọwọ́ àná títí ń sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn ń lé pé ọmọ wà ní pléènì ọ̀ kíníkan ṣérù yáà ni ó nìkan yà ọ́ ní kíníkan àsálàáfíà lónìí lómi sọ pé ọ̀nà ń bọ̀ so ká má fojú kéré ìdẹ̀ra ọlọ́run kankan ó bímọ òòrò wà kíkọ wọn náà ọlọ́run kí láǹfààní ọmọ tá a pọnà tá a pọnà súnẹ à ah, subhanallah bọ́lá ń bá fọmọ yẹn ṣàdánwò fún ọ tó o bí kalẹ̀ àjọ tẹ ti bí tẹ wà lọ́sípítù tí wọn ò tí ì mọ pàtó ti ń ṣí ẹ ṣáàjì ẹ tún lọ ṣe tẹ́sítì ilé wa kí ni ń ṣe gan-an àti lè sọ àwọn tẹ́sí bíi méjìlá kan bẹ̀ ẹyọ kọ̀ọ̀kan five thousand naira ni ẹ lọ sí wa tẹ́ bá wá sí bí a tún wá ṣẹ̀ṣẹ̀ tún wò subhanallah ẹ sì ní máa wúran kó sòdí ni tó fi jẹ́ wípé kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọdún mọ kíní láǹfààní ọmọ tá a bí kódà nǹkan ọmọ kan báyìí bá lè wọ̀ra àwọn àlọ́ ń kíyàwó rẹ̀ ìyàwó rẹ̀ wá bú ẹkún ìsunkún ìyá umu làgbẹ́dá kílẹ̀ ń sunkún sí. Si ọlọ́mọpẹ̀tì àníyà láàrin gbogbo àwọn ọmọ ṣé tòun lọ yẹ kó rí bẹ́ẹ̀ kódà wọ́n tún fún un nírò tóun ró ni kódà wọ́n tún wá ń dá aṣọ ọmọ ẹjọ́ fóun ọba bú ẹkún bá ń sọ fún ìnà nílà wa ọmọ lórí kìtìkan kìtìkan lẹ̀ yó <laughs> so wọ́n ṣòkòrò lahu kéèyàn máa dúpẹ́ fọlọ́run wàsídìkùmáàhù kéèyàn ó sòdodo pẹ̀lú ọlọ́run èèyàn mama na sidku ma allah ona ni an yakuna sirruka wa alaniyatuka siyan hausawa àkọ́kọ́ èèyàn àti gbangba èèyàn kó dọ́gba ìtumọ̀ pé èèyàn sòdodo pẹ̀lú ọlọ́run ọmọ ya pa àṣẹ ọlọ́run ní kọ̀kọ̀ ṣùgbọ́n ní gbangba ìwọ ọlọ́mọ fúnra rẹ̀ abẹ́ni ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala kó sàmì ẹnì kọ̀ọ̀kan wà ó òkun eékún kó ní ọmọ mọ̀ nú ẹ̀ o. ẹ̀mí esu ní kọ̀kọ̀ ẹni ọlọ́run ní gbangba ó sì ajá ní gbogbo ọmọbìnrin tán ní ọmọ kọ́ńkì wọn ló ti bá sùn bàbá sì róbìnrin kan ti ń bọ̀ lọ́ọ̀kan tán nípa àsáwọn ẹjọ́ ẹjẹ́ kẹlẹ́ àyàn kọjá náà ká tó kọjá làbúdà mi nà sílìkì máa wà sódódó because ọlọ́run ò fún wàsídìkù máàhù kásòdodo pẹ̀lú ọlọ́run in tó ń ṣe ní kọ̀kọ̀ tó káwọn èèyàn mọ̀ yẹn ó sòdodo pẹ̀lú ọlọ́run tó dáa owó làbùdọ̀ gbé pamọ́ tó bá yẹ pé nǹkan dáadáa ni má yọ sí má yọ sí ti ń bẹ lórí ẹlòmíì ẹ rò pé ń ni mísíkì ń fi kí la ṣe wáá ronú pé ni pé ni ó máa àfikún máa wá sí àwọn onímọ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá tó da ọmọ làbúdà mina sídìkì ma allah subhanahu wa ta'ala ó fìrà rìn àbí ẹni ọlọ́run ṣùgbọ́n tó bá wà pẹ̀lú àwọn ẹni bú wọn ni ọ̀dà ma tó bá dọ́dọ̀ yín ní sọ̀yìn sọ bẹ́ẹ̀ lójú àwa kọlọ́n wọn látọ̀ bẹ̀rẹ̀ kọ́ sànù ẹ̀kọ́ kan wọn. wàlìyẹ̀kínu bí kéèyàn ó máa mọ̀ dájú nípa ọlọ́run wàfíkọ̀tù bí subhanahu kéèyàn ó sì ní ìfọkàntán nínú ọlọ́run subhanahu wa ta'ala gbé ọlọ́run ìfẹ́rù rẹ̀ lẹ̀ kéèyàn ó nínú ọlọ́run bákan náà wà tawbatu ilayhi kéèyàn máa túbá lọ rẹ̀ òpin kòkó ní ọmọ mọ̀nú ibi téèyàn náà bá máa ti fara kọ́ ibi téèyàn máa ti kọsẹ̀ láàrin ìwà àtọ́ tó dá ọ lẹ́ni tó ń wá foríjì lọ́sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala jẹ́ kí àárín ìwà àtọ́ ọlọ́run ibi tó o ti kọsẹ̀ wájú ọlọ́run tó ra foríjì pẹ̀lú àwọn ṣurutu tauba àwọn nǹkan yìí wá máa ṣe wà dhalika min al-a'mal àti àwọn nǹkan míì nínú àwọn iṣẹ́ àfọkànṣe téèyàn bá ń ṣe lójú méjèèjì nínú tí máa ń lé imá nìyẹn kún ni. wa hunaka àwọn ààyè míì tún bẹ yambagi ala al èyí tó lẹ́tọ̀ọ́ fún gbogbo ẹrúsìn ọlọ́run alùsùlù ilayha kónúkálukó gbìyànjú àti débẹ̀ listikmal ilaj láti ṣe àṣepé ìwòsàn lílẹ̀ ìgbàgbọ́ kal istiqama kal istiqama nínú ẹ̀ ní kéèyàn ó dúró déédéé al istiqama tó fi dín wàlmùrúà kéèyàn ó dúró déédéé má mánà fi dín al-istiqamatu fi ddin huwa imtithalu awamirillah wajtinab nawahi wa adam al-israr ala as-saghair hmm, ijtinab al-kaba'ir wa adam al-israr ala as-saghair ìdágbò ní istiqamatu fi ddin ó náà ní kéèyàn tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá kéèyàn jìnnà sí tẹfẹ́tẹfẹ́ kódà kí gbogbo ayé máa ṣe kazina shurubul khamri alikẹ́dẹ́ gbogbo àwọn kan yóò jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó wá sí pé lọ́nà kan àbọ̀nà mi èèyàn ń fara yìí téèyàn bá ti lè mọ̀ báyìí kéèyàn ò jáwọ́ mẹ́ sùdán kò ní istiqama fi dín nìyẹn wàlmùrúà istiqama nínú ìwà ọmọlúàbí òun náà ni gbogbo nǹkan fílù kúlù fíìlù kúlì mọ́ yúmú dáhù sọ́ọ́hìbùhù àlẹ́ àwọn nǹkan téèyàn bá ṣe táwọn èèyàn bá ah, ẹni rèlélẹ̀ ọmọlúàbí lẹ́ni kéèyàn gbìyànjú àti máa ṣe kódà kọ́mọ̀sí ẹ̀rí kan gan direct fún kò sínú kùránì kò sẹ́ẹ̀rì fún nínú àdìsí kò sẹ́ẹ̀rì fún ṣùgbọ́n kí ò tako ìpìlẹ̀ ẹ̀sìn kéèyàn máa ṣe ọlọ́run bá sọnù alukur'an karim wa'mur bil'urf ọlọ́run ní ìrànlẹ́ sallallahu alaihi wasallam pàṣẹ gbogbo ìwà tó dáa tí gbogbo yín náà mọ̀ kó dáa ẹ pàṣẹ rẹ̀ ẹ máa ṣe so ìyẹn ni dẹ̀ lílu ẹ̀ mọ́tàlẹ́ ìyẹn arágbàlagbà kan ti ń bọ̀ ó gbẹ́rù lọ́wọ́ ìyẹn lọ gbà lọ́wọ́ ẹ̀ ẹnìkan wá ní pé ẹ̀ tí ò jẹ́ mi ò dìde ní pé èmi ò rí ẹ̀rí kan lọ́dọ̀ àwọn tí wọ́n ní ká gbà báàgì lọ́wọ́ àgbàlagbà o sọparọ ni nínú kuraani sẹ́ẹ̀rì kan wà sínú àdìsọ wà ń bẹ ṣùgbọ́n wà ń bẹ kò yé ni àwọn òbí wa méjèèjì wakhfid lahuma janaha dhulli mina rahma wa qul lahuma qawlan karima qawlan tó pọ̀ ó wà lábẹ́ hmm? bákan náà wa'muru bil 'urf gbogbo nǹkan tó ṣe pé láwùjọ yín náà téèyàn bá ṣe ó júwe èèyàn gẹ́gẹ́ bí ọmọlúwàbí ó júwe èèyàn gẹ́gẹ́ bí èèyàn dára gbogbo nǹkan tó le tó le ta tó le ta ẹrẹ̀ sí ìjọmọlúwàbí èèyàn tó le ta ẹrẹ̀ sí aṣọ funfun èèyàn kéèyàn ò jìnnà sí hmm? kéèyàn ò jìnnà sí gbogbo nǹkan tó ń pè àáfàá kódà kí nǹkan yẹn má jẹ́ haramu míà fìlímíà ṣùgbọ́n táwọn ìwé àfa àfa lẹ́dẹ̀ pẹ̀lú ayé àwọn nǹkan yẹn kò sínú ní istiqama tó bá ń wọ́pọ̀ nínú ṣíṣe yẹn àfa téèyàn jẹ́ àfa tí ń ṣe wáàsí tó jẹ́ màámù mọ́sálásí tí ń kírun fáwọn èèyàn tó bá ṣe wípé ìdí tébù tẹ́nísì òun ni wàá di pé ìjà wàá ṣẹlẹ̀ ńbẹ àfa wàá di ẹnìkan mú sòkòtò pé owó mi tó jẹ yẹn dá padà fún mi wọn ni àfa ṣe mọ̀ pé èyí ṣe àjòjì ń bí regular customer ní bí nàìjíríà tí a máa ń gba àdìjọ máa bẹ́ẹ̀ tì àbílẹ̀ pákó àfa ntọ́ba ẹlòmíì lè wà ń bẹ̀ kó mọ̀ nítumọ̀ ọmọlọ́kadà kankan dé gírígírí ọlọ́jọ́ kò lè pàtó kódà ẹ̀ ní rí ṣùgbọ́n àfa tí ń dìde mọ́sálásí tí ń ṣe wáàsí táwọn èèyàn ń fojú wò wípé àwọn èèyàn gan ọmọ sọ pé àwọn ẹni èṣù làwọn ṣùgbọ́n ẹ̀yìn ẹni ọlọ́run lẹ́yìn wọ́n ṣe tán láti fẹ́ gbọ́rọ̀ bí wọn ò tiẹ̀ nílò wọ́n fẹ́ gbọ́dọ̀ wọ́n tó bá ti di pé ìwà àti wọn ẹ̀jọ́jọ́ ń fìdí lùdì imam shafi rahimahullah imam shafi ní ìdá waqa'a adh-dhubabu fi sharabi naza'tu yadi wa nafsi tashtahihi nínú riwaya mi ó ní ìdá walagal kilabu fi ina'in naza'tu yadi wa nafsi tashtahi imam shafi ó ní tí ajá tó bá ti kẹnu bọ ife ìmumi kan omi yẹn ń wèmí náà mu ṣùgbọ́n gbà tí ajá ti kẹnu bọ naza'tu yadi èmi ò yọwọ́ mi kúrò bẹ́ẹ̀ kódà kí omi yẹn máa wù mí mu mi ò ní èmi ò ní bá wọn mu àwọn wùlàjá òun náà làwọn ẹlẹ́ṣẹ̀ àwọn wo náà ń kójọ sílé pákó lọ wo bọ́ọ̀lù ẹni ọlọ́run mélòó ló wà bẹ́ẹ̀ ẹ lérẹ́ ni tó jẹ́ ni ọlọ́run bíi mahanel kẹlima tọmọ ìtumọ̀ àsìkò èèyàn tó sì mọ ìtumọ̀ títóbi ọlọ́run kó lọ jókòó sí lè pa kókó lòun wo bọ́ọ̀lù bẹ́ẹ̀ ẹ lè rí ẹni tó wá jẹ́ àfa téèyàn jẹ́ àfa téèyàn jẹ́ olùpayà ọlọ́run téèyàn jẹ́ ni táwọn èèyàn ń wò lárí kọ́sẹ̀ kéèyàn á wà ń bẹ̀ ẹni tí ó mọ̀ ọ́ mú bó mọ̀ ń bẹ̀ kò lè dá lákẹ́ ẹni tí ó máa mu sìgá ó máa mu sìgá ń bẹ ò ní kó stop ẹni tí ó mu pẹlẹbẹ tí ó mu wọlé ò lè ní ọmọ mu abẹ́ẹ̀kọ́ ẹni tí ó sọ̀rọ̀ àlìfàṣà ò lè ní kó stop kódà àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn gan àwọn àfáàní èèyàn lè má lọ téèyàn bá rí pé múnkàrù kan ṣẹlẹ̀ ń bẹ téèyàn ò dẹ̀ níkápá láti lè stop múnkàrù yẹn kéèyàn má lọ mọ́tàlá ọ̀kan náà àwọn ọmọ ya ọ fẹ́ ṣe nìka wàlímọ́tò nìka ọwọ́ kpe pé kéèyàn wá ọwọ́ afúnyàn ní iv ẹ pé ti yẹn ni kéèyàn jẹ́ pé ọmọ ìyá wa mùsùlùmí ló pèyàn ìgbà téèyàn wá wọ iv yẹn téèyàn wọ parí music ẹni tí ó wọ́n bá darúkọ wọ́n bá darúkọ ìdájọ́ nu sẹ̀rí àní pé má lọ má lọ bẹ̀ torí pé munkar tó o ti rí tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n má lọ bẹ̀ sẹ́mi pé wàlímọ́tù nìka ó nípìlẹ̀ o nínú ẹ̀sìn abẹ́ẹ̀kọ́ ó nípìlẹ̀ ṣùgbọ́n nítorí wípé tó o bá lọ aburú yẹn o lè stop aburú àwọn àfáà ǹjẹ́ èèyàn lè lọ wọ́n ní bẹ́ẹ̀ ni o lè lọ tó bá ṣe pé o níkàápá láti lè stop aburú àbí ọ sọ̀rọ̀ lórí aburú yẹn ṣùgbọ́n tó bá rí wípé bọ́ bá fẹ́ mẹ́nu bá gan wọ́n gba máìkì lọ́wọ́ ẹ̀ àfa kìí ṣe dání kẹwàá ṣe nìyẹn <laughs> so tó o bá ti rí yùn má lọ lérí tó nípìnlẹ̀ nínú ẹ̀sìn ẹ̀dàkùn lè pákó tó ti lọ ń wo bọ́ọ̀lù arsenal asthma cancer tanro ìpìlẹ̀ wo la fún yẹn nínú ẹ̀sìn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n ń fún èéfín sìgá ń bẹ̀ tí mo gbó ń bẹ̀ tí ń tí ń fẹ́ kíní pẹlẹbẹ tí ń fẹ́ nu jẹ́ ògógóró tí ń mú tí ń mú ń bẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ àlùfàṣà ń bẹ̀ ta ló lè dálákẹ́ pé kọ́ mọ̀ ṣe ń bẹ̀ ó sì tún dọ̀lọ́ tún lọ bẹ̀ latus aluna yawma yidin ani nai so abilé sinimá ló gbàrà ẹ kò sẹ́rí kàtólíkì yẹn má lọ ah, ah. èyí tó nípìnlẹ̀ nú ẹ̀sìn gbé àwọn àfáà ní má lọ tí múnkàrú ó bá ṣẹlẹ̀ ń bẹ̀ tó o sì ní kápá àti lè stop múnkàrú kódà kó sọmọ ìyá ọmọ bẹ̀rẹ̀ yẹn ní ẹ̀ma lọ́bẹ̀ lọ́bi jẹ́ wọ́pọ̀lọpọ̀ ẹ lọ mọ́ ọmọ bínú pé ẹ ẹ̀rọ ìdílé kan wọ́n pa àwọn afọ́sùn náà òun ìbáyàn ṣe afọ́nkálukú ń dáàbò bẹ̀ sí ẹ̀ ní. ńgbọ̀ bá wa lọ́bì kan tó lórí kan kọrin tí àwọn kan ń kó ọtí síwájú tí wọ́n ń kámẹ́rà wọ́n kámẹ́rà àwọ̀ náà mọ́ pépà gbé ọyà gbé ònìdì tá a lọ fẹ́fẹ́ ti yàn pé òun tó gbé ọ gẹ́gẹ́ bá a ṣe ń sọ ní tà ń jẹ filimakal aliwaracu filimashrob aliwaracu filimakan èèyàn lásà jẹ ibi téèyàn máa lọ náà àṣàyàn ibi téèyàn ń lọ gbogbo ibi tó bá pè yàn sí kọ́lé yẹn máa lọ bẹ̀ kì í ṣe gbogbo ibi tó bá pè yàn sí yẹn máa lọ èèyàn làṣàyàn pé ṣé kí n lọ kí ni ipa tí ó ní lórí ẹ̀sìn mi sọkọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga kó sànù ẹnì kọ̀ọ̀kan wa àfọwọ́ àníkàlẹ̀ istiqama gbogbo eléyìí lábẹ́ istiqama ló wà wàlìnàbà alìnàbà ìtànpè ní alìnàbà òun náà ni kéèyàn ó ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run gbogbo àlámọ̀rí kéèyàn ó kó sọ́dọ̀ ọlọ́run pétọ́ kò ságbára kò sétí bákan náà wàtàdákọ̀ kéèyàn ó máa gbà wá sí tá bá ti sọ pé bó ṣe rí nìyí kéèyàn gbà wá sí bí nǹkan ìṣe rí nìyí kéèyàn ó gbìyànjú àti mú lò téèyàn bá ti gbọ́nú ọ̀rọ̀ ọlọ́run bákan náà wàlẹ̀ ìsọ́ọ̀mù bilikitaabi wa sunna kéèyàn ó ṣe odi ìsọ́ ìrìntìsọ́ọ̀mù kó o wá odi ìsọ́ fúnra rẹ pẹ̀lú kí lọ́lọ́run wí kí lànàbí wí ó ní kó o fi sọ̀rọ̀ rẹ kó o bá a sọ̀nù bẹ́ẹ̀ kaba gbé nǹkan kan dé wìlìwìlì ní sẹ́pẹ́ sọ́lọ́n ló wí sànàbí ló wí àwọn lóòótọ́ ọlọ́run òwe ànábì òwe àmọ́ àwọn àwọn sí òbẹ̀ngọ́ rẹ̀ wòlé ọlọ́run níwọ̀n kó tó lẹ̀ sọ́lọ́run náà sí òbẹ̀ngọ́ rẹ̀ sí àná bánabi lọ́lọ́run náà sí wa bí ṣe bẹ́ńkọ́ rẹ̀ bá ṣe dáadáa ó kó òun kọ́ lọ́hùn dáadáa rẹ̀ kò sàǹfààní kankan bẹ̀ ṣùgbọ́n sọ́lọ́ ń sọ sànàbí sallallahu alaihi wasallam sànàbí sọ. wal khushu kéèyàn ó máa páyọ̀ ọlọ́run kéèyàn ó rẹ̀ rẹ̀ ńlẹ̀ fọlọ́ wa zuhud sá kéèyàn tó máa ráyé sá òun náà ni in tó nídìí nínú ilé ayé òun kò lé ń bẹ́ẹ̀ basic needs onídìíkọ jẹun onídìíkọ wọ aṣọ onídìíkọ gbélé ìyàwó rẹ nídìí fún níbi tí o máa gbé aṣọ tí wọ oúnjẹ tí o jẹ àwọn ọmọ rẹ lẹ́yìn èèyàn tọ nǹkan ọgùn anabi sallallahu alaihi wasallam anabi ní nínú oríire mùsùlùmí ona náà ni azawjatu sọliha obìnrin rí nínú àmì oríire ni kéèyàn níyàwó dáadáa wal baytul ilé tó gbáàyè ìyàwó rẹ̀ ó lè níbi dúró sí àwọn ọmọ rẹ̀ ó lè níbi dúró sí nínú àmì oríire ni wal markabu salih nǹkan àgùn tó dáa tí èkó tó bá ti gùn yóò kọ́ náà náà ẹ̀ máa. wọ̀yá àjà kó tó rí gbò anábìrin ni orí ibú ìdààmú ọmọnìyàn láyé ó ń bẹ níbi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta azawjatu asayi'a obìnrin bú ilé albaitu dayiq ilé tó yẹ pé wọ́n bọ̀ ṣàlùwàlá olórí ibú olóòlọ́dà mímu babaláńlọ́dù ẹ ṣe sùúrù ẹ ó sì orí ibú ni tani tani babaláńlọ́dù ẹ àwọn ọmọ lọ́sàlùwàlá níbi àlùwàlá ìranùwò lẹ́ ń ṣe tẹ́ fẹ́ máa gba arísìkí àwọn èèyàn ah. ilé wàhálà kọ́lọ́nkọ́ wọlé àtúntò rẹ̀ kó sànù wa wàlímárìkàbò sẹ́yìn ní nǹkan gún bú bọ́kọ̀ bá ti yọ báyìí gbogbo àwọn ọmọ ti sáládùúgbò bàbá ìtúndé yóò ti wá kóṣù ti àpò torí ẹ̀yin ọmọ ìyá gbà ẹ bá ti kọ ọkọ̀ yìí ọ̀dà ṣùgbọ́n kò lè dé lára ah. kì í sọkọ̀ mọ́nú gbà kì àbúrò ààrẹ mọ́ bínú o lẹ́yìn bá lọ́kọ̀ ò lọ́kọ̀ kò lè débútà à ìyẹn èyí sọkọ̀ kẹ̀kẹ́ gan débútà òde lára gbogbo ẹ̀ kan wá kẹ̀kẹ́ kọ́ máa gbọ́ azuhud ń tí èèyàn bùkátà sí láyé bọ́lọ̀mbá ti ṣe fún yàn kéèyàn ọgbà títọ́ pẹ̀lú ẹ̀ o àìní zuhudu òun káwọn èèyàn léni kí wọ́n máa kó ọrọ̀ ilé ayé jọ́ máa kójọ máa kójọ máa kójọ máa kójọ wàláwó aláhìsá bẹ̀rẹ̀ rè kódà kó se kébi ọ̀pọ̀ ẹlòmíì ló sá máa kójọ yóò máa kójọ yóò máa kójọ yóò máa kójọ àìní zuhud àwọn olùmẹ̀sìn tọ́lọ́run bá jogún owó fún wọn èèyàn kì í mọ̀ nínú aṣọ tí wọ́n bá wọ̀ èèyàn kì í mọ̀ nínú nǹkan ọ̀gùn tí wọ́n bá ń lò èèyàn máa ń mọ táàfà onímọ̀ tọ́lọ́run bá bù láṣìírí látara dáadáa tó bá ń ṣe ìyá fi máa mọ̀ pé ah mo ní ó yá mi one thousand five thousand lọ fún mi ó tún ní máa mọ̀ lọ mi ì rò lé ní one thousand kan lọ́wọ́ báwọn àwọn ẹni ọlọ́run bá ṣe rí yẹn kì í ṣe wípé bọ́yá aṣọ wọn kì í ṣe pé bọ́yá irú ọkọ̀ tí wọ́n ń lò ni àfi máa ń mọ̀ ọ̀sẹ̀ tó ní látara dáadáa sọmọlàkejì tí wọ́n bá ń ṣe làwọn ẹgbẹ́ ká ìnáwó tó ń ná kì kékeré o bí àwọn ẹni ọlọ́run ṣe rí nìyẹn ṣùgbọ́n lẹ́nu ọkọ̀ la fi máa bá tó lò aṣọ láàmú a yàrá ìyàwó ń bẹ lọ́wọ́ rẹ̀ ebi sì lè máa pa ẹni bẹ́lẹ́ gbẹ̀rẹ̀ báyìí ní sọlá sọlámà azuhud ìráyésá wàlúwárọ̀ù àti ìlásàjẹ ìyàtọ̀ ń bẹ láàrin azuhud wàlúwárọ̀ àfọwọ́ Ibn Qayyim al-Jawziyya àkọlọ́wọ́n bá kó bá kẹwọn wọ́n ṣiṣẹ́ lórí irú àwọn kaba yẹn púpọ̀ kí ni yàtọ̀ láàrin alùwárọ̀ù kí ni yàtọ̀ láàrin azuhud alùwárọ̀ù nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ náà kéèyàn tún máa ṣàjẹ ẹ̀tọ́ ni o ó tún ṣàṣàjẹ lórí ẹ̀tọ́ náà nǹkan yìí ṣe haram fún ṣùgbọ́n ó tún ṣe kí ni o ó ń ṣàṣàjẹ kéèyàn gba ac sára nínú ọkọ̀ sára mu náà kéèyèsí wà ní ọ́fíìsì sára mu ni ṣùgbọ́n òní ńlá òun ò ní díẹ̀ kò pé lára mu fún yẹn o ṣùgbọ́n fúnra ara tiẹ̀ òun ò fẹ́ lò ó kọ́mọ̀dé pé yóò àmọ́ dín lọ́wọ́ kó n bá jókòó ní ìsìn kó tó ti láwà kúránì kò wọ́n ti sùn lọ nígbà wo ẹ̀ bá tutù mọ́ èyí tó ṣe yẹn wára ù náà ń pè yẹn ẹ rí i pé kò pé nǹkan yẹn ní haramu fẹ́ lòmí o kò sì rẹ́ nìkan tó lo kíyàn tó wà ní à ah, ẹ̀yìn ọmọ náà sọ̀rọ̀ <laughs> ẹ̀ bá bílẹ̀ rẹ̀ pé kí ló dé tí wò lóyún ní tàwárò àná mi ìpè lára mu ṣùgbọ́n tàrà tuhu tàwárò àná àfa ẹ̀yìn ìwọlé ìsìn ni sára ni taratuhu tawarruan léèsì mi àràmù ni o nígbà bá wọlé tó gbogbo rẹ náà rí ta àsán owó sọ àwọn aṣọ mi ń bẹ kí sàràmù ẹ sì kò ní máa wọ kò sì ní ìpìlẹ̀ àràmù fún ẹni tó bá wọ so yàtọ̀ láàrin zuhudu àti àlùwárà òun nìyẹn wal muraqaba bákan náà kéèyàn jẹ́ ni tí ó máa kíyèsí wọ ọlọ́run àbí kéèyàn ó máa nífura mọ̀ pé ọlọ́run ọba ń kíyèsí èèyàn kíyèsí èèyàn ní gbogbo àyè téèyàn bá wà yẹn náà ń pè ní al-muraqaba wa qad afada fi hadhihi al-maqamat ibn al-qayyim rahimahullah ta'ala afa ibn al-qayyim wọ́n tẹ́ pẹpẹ ọ̀rọ̀ yìí púpọ̀ nínú tírà àwọn tó pè ní madariju salikin madariju salikin libn qayyim al-jawziyya ẹ̀kọ́ kọ tírà ńlẹ̀ tírà tó wúlò ni. Madariju Salikin Ibn Qayyim al-Jawziyya gbogbo àwọn ẹ̀fọ́síwẹ́wẹ́ àwọn ọ̀rọ̀ yìí á bá nínú tírà àfọwọ́ náà abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ eléyìí tí a gbọ́ lé ní ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní alérò pa àparí tírà yìí ní ilé ọ̀sẹ̀ yìí ni ṣùgbọ́n nínú ètò ọlọ́run ó tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ so àti ń ka tírà yìí nísìnyí yóò ti fẹ́ tóbi oṣù kàwáì nàám ó ti tó ó ti bẹ́ẹ̀ tó oṣù mẹ́ta tọ́ pípẹ́ yẹn kọ́ ló ṣe pàtàkì bí ìṣe bàbá ṣe lo àwọn kàtà kan náà kò sáǹfààní bẹ́ẹ̀ gba àtìrà zọ́rọ̀tò làwọn kí ni kò ah, sáà ti fọ́ fún wa wọ́n ti fọ́ àwọn ah, àti oṣù mẹ́ta la fi fọ́ gbogbo àlàyé náà fọ́ fún wa kí ni kò sáǹfààní bó o lo ṣe lo tó wà ń bẹ̀ sí i àdánwò tá a ní láwùjọ wa ń sìn lórí àwọn ọmọ kí o nìyẹn àmọ́sálà yẹn àti ah, fọ́ nìkan ní ti ń sọ yẹn ìṣesí rẹ̀ sì ń takùn tó lòun ti mà yẹn ìyẹn lọ́wọ́ à ń tàn sìn máa gíw máa jiyàn káàkiri ẹ kíni kan ẹgbẹ́ ìgbìmọ̀ ṣe kílẹ̀ rí tó ní ṣe tẹ̀síìrì nu Ramadan àbí àwọn àfáà sọ pé bídí àmì kí ló fẹ́ fàyọ nínú gbogbo ní tó kúnlẹ̀ kí ni tó fẹ́ fàyọ lórí àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ bá fẹ́ béèrè àwọn ìdájọ́ ẹ̀sìn lórí àwọn masail ẹ́ hukumu ala alihukumu ala ṣeyin far'un an tasawwurihi kẹ́ẹ̀ tó lè mú ìdájọ́ wá lórí nǹkan ẹ gbọ́dọ̀ ọkọ gbọ́ nǹkan yẹn yé ná kí ni nǹkan yìí kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló bí kí ló rọ̀ mọ́ kẹ́ẹ̀ tó mú ìdájọ́ tiẹ̀ tẹ́ múra wá lórí ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹlòmíì lé ní kó kẹ́kọ̀ọ́ àkọ́lò ẹ̀kọ́ ọwọ́ tẹ bàbá yẹn ẹ̀dà kí ni page page kí lẹ pé ọ̀rọ̀ yẹn ṣàlà ọ̀daràn mọ́ daràn mọ́ sá ìyẹn lọ́pọ̀ nísìn lẹ́wọ̀ ààrẹ lómi gbogbo àmì súnà ó pè lára ṣùgbọ́n ìwọ ọmọlúàbí kò ní sí lára ẹ̀ bó bá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ bí ẹni o tí ó kọ àwọn sínú náà gbogbo ti di kèfèrí lọ́dọ̀ wọn àdánwò tó sì ń fà á ni pé irú ìjókòó báyìí ó nù wọn ó kiri ni wọn ò wọ́n ń gbọ́ kiri gbọ́ kiri gbọ́ kiri gbọ́ kiri gbọ́ kiri wọ́n ṣe ń gbọ́ kiri nìyẹn tó eléyìí ó ń kúnra fitna tó ń ṣẹlẹ̀ láwùjọ lẹ́nu tó sì ń pààyàn láyà pàápàá jùlọ láwùjọ àwa shabab tí a ń pa bọ̀ ara sunna anabi sallallahu alaihi wasallam ọ̀nà àbáyọ òun náà ni kéèyàn wá mà bí wọ́n ṣe wá ìmọ̀ òun ni solution rẹ̀ kéèyàn wá mà bí tatarruj wọ́n ṣe ń wá mà kéèyàn ó sì kọ́ ládàbí mọ wíwá mọ lọ́dọ̀ ẹni téèyàn bá ń kọ́ mọ lọ́dọ̀ rẹ̀ imam shafi rahimahullah ó lóun kéwú tíra tó ń fẹ́ kí òun kéta lọ́dọ̀ imam malik òun tún lo oṣù mẹ́fà kí ni imam shafi ń kọ́ ó ní ata'allam shama'ila mọ̀ wá ń kọ́ ìwà imam malik bí ṣe máa ń sọ̀rọ̀ bí ṣe máa ń wùwà bí ṣe máa ń fèsì lórí ọ̀rọ̀ bí ṣe máa ń ṣe so ìyẹn ò sí mọ́ nísìnyí. ẹlẹ́mi obìnrin taala afọ a là ga rẹ̀ gan àwa kí ó káàkiri ni àwọn oláfa kankan àwa kí ó káàkiri so idan ẹ jẹ́ àwọn ń a yẹn kọ́kọ́ ronú bó ṣe lò nínú ìgbésí ayé rẹ náà kó o tó ronú wípé yẹs n yìí wí hmm, gángan tó bá wọ náà wí ti wà ń tẹlomi sọ abẹ́lẹ́ wọn tọ́ bá sì fẹ́ ronú tẹlomi náà láníyàn pé o fẹ́ túnṣe ni kì í ṣe pá níyàn pé o fẹ́ fi ṣẹ̀sìn hmm. ẹnìkan jọ kan alẹ́ àfa kan o fẹ́ pàdé rẹ̀ o fẹ́ dì mọ́ bá àgbàlagbà yẹn fẹ́ kí kó ṣe mọ̀ánàkà wọn ní bá àgbàlagbà yẹn sì súnmọ́ bẹ́ẹ̀ ọkàn tàbí bàbá yẹn ni ah ẹ̀ tún gbé bídí àdé bàbá yẹn sì ta gẹ̀rẹ́gẹ̀rẹ́ báyìí bàbá yẹn ó ti bí ẹni tó jù lọ lọ́rùn Ah, ẹ má ẹ má introduce bílíà sáwà àkílẹ̀ ń sọ yìí n tó fẹsẹ̀ rìn lẹ́nu súnà ni pé bóyá ẹni tá a ti rí ti pẹ́ òun la ṣe tàánú kó pẹ̀lú ẹ̀ àjọ ríra lánàá lóòótọ́ dẹ̀ súnà tàá àlùmọ́ánákà ó ń bẹ náà àwọn afáàtì níbi dà kákìrà ká dì mọ́ àràkàfọ̀rùn kọ̀ọ̀rùn báyìí èèyàn súnà rẹ̀ ni wípé ẹni tá a ti ríra wa lọ́jọ́ tó pẹ́ tàbá kíra wa tán á ṣe kì í ṣe pé dáhùn rà lójoojúmọ́ akásùnbà àtàn ní ìsàwọn àrẹ àtúndìmọ́ra ó tún dà yín là àtúndìmọ́ra àwọn àbá rẹ̀ bìrì àná. ṣùgbọ́n irú bàbá yẹn náà bó bá ṣàlàyé fún un nígbà wàá taari bàbá tó ti tó fẹ́ tàkìtì ṣé bẹ́ẹ̀ ló ti fẹ́ kọ̀rẹ́tì nǹkan yẹn ó sì ṣe é ṣe kó ṣe pé tí bàbá yẹn ti gbọ́ iye tóun rí òun lòún fi wà so látara àdélé kakọ́ ládàbí mọ́ àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ yẹn ẹlòmíì ń bẹ àdìsí tọ́dọ̀ yìí fún owó ọ̀mà kó ti dọ̀ yìí fún ọwọ́ àdìdì ń sọ̀rọ̀ mọ́tàlájú ọ̀rọ̀ tọ́lák ńláfẹ́ sọ anabi sallallahu alayhi wa sallam anabi ni inna abgadul halal indala atọ́lák anabi ni intolong kuliraju jù nínú tó ṣe ni tọ́lák ẹja ṣe sùúrù pẹ̀lú àwọn ìyàwó wa ẹja máa mẹ́jà kọ́ àwọn ìyàwó wa lẹ̀ kódà àgbàmọ́ nínú ìwà ìmọ̀ kan. tó gbogbo láyé lẹ́nu òun náà ni káwọn èèyàn máa sọ hadith da'if káfí máa ṣe ẹ̀rí ọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó sọ̀rọ̀ tán sìn ó yani lẹ́nu torí pé gbogbo àwọn afárá ti sọ̀rọ̀ lórí hadith yẹn ó clear everybody ti pàdé sí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó yìí ó jẹ́ nǹkan tó yani lẹ́nu pé ẹ̀ tún pé hadith yẹn kò ń gbéra yín ní sunna ẹ̀ mọ̀ sí àwọn èèyàn lọ́nà a hadisi nọ́mbà kìnìún ló wà ń bẹ gbogbo àwọn sanad tó bá wa ọ̀tàn bíi méjìlá ni kìnìún kan kan ẹ kọ́ iṣan àníyàn wo kan làníyàn rẹ ṣé ká lè mọ̀ pé tíra kan ìdì méjìlá ni kìnìún kan kan kódà bàbá tó sọ ẹni tó sọ̀rọ̀ nǹkan tó òun gan lè má lẹ́sẹ̀ torí tó mọ̀ ló ń sọ tó mọ̀ ló ń sọ yẹn ọ̀fẹ́ kọ̀rẹ́tì ọ̀fẹ́ yẹpẹrẹ lójú àwọn ẹ̀yẹ sọnù àwọn kan tó ẹ má sì wá gbọ́ àsọ pé nítorí bá dìsí dọ̀yìn fún wa ní correct bá dìsí dọ̀yìn fún wa bil hikma wa bil adab tẹ́ni yẹn gan ẹ̀mí rẹ̀ ó fi fà sọ́dọ̀ rẹ pé àwọn ọmọ èmi ò mọ ẹ kọ́ wa náà àwa náà fẹ́ sọ́dọ̀ yìí fún èyí tí ó bá lálàáfíà ẹ jẹ́ kébì náà rí subhanallah àwọn ẹlòmíràn náà wà wọ́n ọmọ ó rí i pé lọ́nà kan àbọ̀nà mi yóò tún benefit ní lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n gbà tó ti pẹ̀lú aláìmọ̀ kan níjókòó ààrẹ ni tó fẹ́ràn ẹ̀ náà àfa àgbẹnu ẹ̀ sọ̀ ló mẹ́rin mọ́tàlásí ọba dàrú àwọn tó sọpọ́ọ̀tì èèyàn wọn ó dìde àwọn tó sọpọ́ọ̀tì wọn náà lọ́ba àdìpé ìdí nìyẹn tó jẹ́ pé mọ́tàlásí kan bẹ tí wọ́n na bàbá kan pa kọ́lọ́ ọ̀hún sá bá a ṣe fa bàbá lórí táìsì ẹsẹ̀ bá yọ bàbá yẹn bọ́ sálkì àmà lórí pé afẹ́ fi súnà lọ́lẹ̀ ló mọ́tàlásí ọ padà pààyàn ìyẹn ní ti ń ṣẹlẹ̀ ń tà ń sìn so ọ̀dà ká mulazamatil ulama kéèyàn kẹ́kọ̀ọ́ kéèyàn ọ̀dẹ̀ làzàmọ̀ olùkọ́ yẹn kéèyàn ó sì máa ronú lérí pé ní tí mò ń kọ́ yìí jẹ́mi náà kọ́kọ́ lò ní ìgbésí ayé ara mi náà kùdìẹ̀kùdìẹ̀ tara kó wá gan pọ̀ kó tó máa rí náà rí ti ẹlòmíín tán sallallahu salama wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa man wala insha Allah ta'ala tafsir gadan so ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk